Gbẹ́fìlà TV àwíkòkò lójú ọlọ́rọ̀. Gbẹ́fìlà TV gist láwa. àná ni mo rí ìròyìn ọ̀hún wípé olóyè Sunday Igboho fẹ́ bẹ ààrẹ orílẹ̀-èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fún abẹ̀bẹ̀ fún ìdáríjìn yọ́dẹ̀ gbàgbé nípa Yorùbá Nation agitation oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi ohun tí mo sọ fún ọ ni wípé kàn jẹ́ kí n verify uh, tí n bá verify màá get back sí wọn. Eh, rúmọ̀ lèmi náà kọ́kọ́ pé lóòótọ́ rúmọ̀ náà sì ni o kò tí ì jẹ́ òótọ́ torí pé yorùbá ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta eh, ó dìgbà tí èmi bá gbọ́ sòsí látẹnu olóyè Sunday Igboho ee ó dìgbà tí mo bá gbọ́ látẹnu olóyè Sunday Igboho kí n tó mọ̀ bóyá òótọ́ ni tàbí rọ́ ni ìdí nìyí tí mo fi ní àìsọ̀rọ̀ náà ló sì jẹ́ ṣùgbọ́n ọjọ́ gàtí ọjọ́ gàtí eégún àti ró wọlé èèyàn àti ró jáde ó fẹsẹ̀ méjèèjì rìn ó rìn gàtégàté sáfẹ́ sọ pé behind every rumour there must be an element of truth ṣé ká gbà pé bẹ́ẹ̀ lórí àbí ká gbà wípé ehm, kò lè rí bẹ́ẹ̀ because ọ̀rọ̀ ẹnìkan ní a lè pè ní irọ́ ìwé ìròyìn kínní gbé ìkejì gbé ìkẹta gbé ìkẹrin gbé oríṣiríṣi ìwé ìròyìn gbé punch gbé ṣùgbọ́n láàárọ̀ yìí ó ti wà nínú breaking news ó ti wà nínú ìròyìn tó jáde láàárọ̀ yìí òun gan ló léwájú nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí nínú headline ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí wípé ọba adéwálé àkànbí olúwo tilẹ̀ ìwó ah, ó fẹ́ mú olóyè sunday igbòho lọ sí àbújá lọ́dọ̀ ààrẹ láti lọ bẹ ààrẹ <laughs> E, èmi ò bá sọ wípé ọ̀tọ̀ ni èyí tá ń rò ọ̀tọ̀ lèyí tá a rí ìdí ni pé kí ni tá ń rò tẹ́tẹ́lẹ̀ ohun tí àwa gbé lọ́kàn ohun tí àwa ń sáré ẹ̀ káàkiri òun ni àwọn èèyàn tó wà lábújá tí wọ́n kó nílé olóyè Sunday Igboho báwo ni a ṣe fẹ́ gbà wọ́n sílẹ̀ padà ìdí ni pé àwọn ẹbí wọn ti wà nínú ìdààmú wọn wà nínú ìkáyàsókè wọn wà nínú dààmú dààbò àwọn ẹbí wọn ò lè gbìyànjú láti lọ wò wọ́n níbi tí wọ́n wà ìdí ni wípé àwọn tí wọ́n kó wọn sọ́dọ̀ wọn ò gba àwọn lọ́ọ̀yà gan láàyè láti rí wọn àwọn lọ́ọ̀yà tó lọ síbẹ̀ wọ́n ní wọn jẹ́ kán rí wọn ìròyìn tá a gbọ́ ni wípé wọ́n fi wọ́n sínú àjàalẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní oníròyìn ní Àbújá tí mo rán lọ síbẹ̀ ẹ̀bẹ̀ tí mo bẹ ọ̀rẹ́ mi ọ̀rìn wípé kọjọ torí Ọlọ́run ó mọ̀ pé mi ò lè yọjú síbẹ̀ kó bá mi lọ sí iléeṣẹ́ àjọ DSS gẹ́gẹ́ bí oníròyìn kó bá mi béèrè wọn ìgbà ìjọ tó kọ́kọ́ lọ ó ní wọ́n béèrè orúkọ wọn mo list orúkọ gbogbo wọn fún un ìjọ kejì tó máa lọ kò lè lọ fún rẹ̀ ó ràn yàn lọ ẹni tó ràn lọ ntí wọ́n sọ fún ni wípé tí kò bá kú níwájú àwọn àwọn ò mú gẹ́gẹ́ bí afurasí àwọn tí àwọn mú yẹn líle tó túmọ̀ sí wípé iléeṣẹ́ ọlọ́pàá àbí àjọ DSS wọn ò fi àyè lẹ̀ fún àwọn ẹbí wọn tàbí fún àwọn agbẹjọ́rò láti wá yọjú sí wọn eléyìí bá èèyàn lọ́kàn ìdí ni wípé àwọn èèyàn yìí kì í ṣe ọ̀daràn wọn ò lẹ́sẹ̀ kankan níbi kankan wọn ò pààyàn wọn ò lu jìbìtì wọn ò wọn ò ṣèjàmbá fẹ́ni kankan gbogbo wọn lóòótọ́ ni wọ́n ń béèrè fún ẹ̀tọ́ wọn ṣùgbọ́n ẹ̀tọ́ tí wọ́n ń béèrè fún ẹnu ni wọ́n fi ń béèrè fún ẹ̀tọ́ wọn kò ń ṣe jàgídíjàgan gbogbo àwọn rallies tá a lọ ó lè testify sí nǹkan tí mò ń sọ ìdí ni pé kò sí wàhálà kankan ní rally kankan tá a lọ rárá kò sí jàgídíjàgan kankan ẹnìkan kò farapa èèyàn kankan ẹ̀mí kan kò ṣòfò so láti wá sọ wípé àwọn ẹbí àwọn èèyàn yìí wọn ò lè rí wọn eh, títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ni because tí kì í bá ṣe bẹ́ẹ̀ even a ti wà ní police station tó yẹ pé ẹni tó jalè gan ẹbí ẹ̀ máa láǹfààní àti rí ẹni tó pààyàn gan wọ́n á jẹ́ kí lọ́ọ̀yẹ̀ ó láǹfààní àti rí because ó lè ní àwíjàre bí ó tiẹ̀ e láwíjàre ẹni tó fẹ́ gbẹ́jọ́ èèyàn rò dandan ni kó béèrè ọ̀rọ̀ kan tàbí méjì lọ́wọ́ ẹni tí yóò gbẹ́jọ́ ẹ̀ e rò so lélẹ́yìí tó túmọ̀ sí wípé gbogbo ọ̀nà tí a lè gbà wọlé síbẹ̀ ọ̀nà láti dóòlà wọn ọ̀nà láti gbà wọn kalẹ̀ gbogbo ẹ̀ e ní ìjọba àpapọ̀ ń dí pínpínpín eh, lójú ìwòye tèmi àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó wípé kò yẹ kí ìbí ó jù bí bá a ṣe bẹ́rú ló ṣe yẹ ká bọ́mọ la ṣe gbọ́dọ̀ gbà pa àṣẹ bí ọmọ torí ohun tó hàn tó dájú ni wípé àjọ DSS ń fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn gangan èyí òun àwọn afẹ̀míṣòfò àwọn àṣekúpani adẹ́rìnpòṣónú kan àgùdàì tí gbogbo wa mọ̀ ó béèrè lọ́wọ́ àjọ DSS wípé okun àti agbára tí wọ́n lò tí wọ́n fi lọ réèdì ilé olóyè Sunday Igboho tí wọ́n bá rí okun àti agbára ọ̀hún lò lórí àwọn jàǹdùkú lórí àwọn darandaran tó jẹ́ pé darandaran ni wọ́n tí wọ́n ń yọ̀ ló lẹ́nu pé ó ṣeé ṣe kí wọ́n ti rú wọn jáde ó ṣeé ṣe kí wọ́n ti rí gbogbo wọn kó ó ṣeé ṣe kí wọ́n ti dá wọn lẹ́kun láti ẹjọ́ yìí now gbogbo ayé ló kọ̀ndẹ́mù ìkọlù tí wọ́n kọlù ilé olóyè ṣùgbọ́n eh, ta ló fẹ́ sẹ̀rí rẹ̀ ta ló lùgbèjà ọmọ tí ò ní baba ló dùn fìyà jẹ àwọn tó ń ní baba ń gbẹ́jọ́ nìyẹn yorùbá sì ní eégún tó bá ní baba nígbẹ́jọ́ ní jìjà gbòòrò now whichever way even ká tiẹ̀ sọ pé wọ́n ṣẹ̀ lóòótọ́ dọ́símì wípé ìjọba àpapọ̀ lè fún wọn láǹfààní tàbí àjọ DSS ò lè jẹ́ kí àwọn ẹbí wọn rí wọn ìbéèrè tí mo béèrè sẹ́yìn náà ni mo padà máa béèrè ìbéèrè àkọ́kọ́ ni wípé kí ni wọ́n ń jẹ báwo ni wọ́n ṣe ń tọ́jú ara wọn lédìké tó kù nílé tó jẹ́ wípé aṣọ ló kàn lọ́mọdé gẹ́gẹ́ bí obìnrin ǹjẹ́ ìtọ́jú tó péye ǹjọ́ wà fún lọ́yẹn ṣé lóòótọ́ ni wọ́n gbé wọn lọ sí àjálẹ̀ lórí kínni lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí gbogbo àgbáyé dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ẹ̀ṣẹ̀ nínú kéèyàn ó béèrè fún òmìnira tàbí kò sí ẹ̀ṣẹ̀ nínú kéèyàn ó béèrè fún self determination now ibi tí yẹn ti ń lọ lọ́wọ́ òun náà ni mo kọ́kọ́ rí ọ̀rọ̀ kábíyèsí olúwo ti wò ó ọba adéwálé ọba abdulrasheed adéwálé àkànbí tó ní olóyè sunday ìgbòho ọgbàmọ̀ràn lọ́wọ́ àwọn ló jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ sí kó máa ṣẹlẹ̀ sí. ìbéèrè tèmi kọ́kọ́ ni wípé irú ìmọ̀ràn wo ló wà lẹ́nu tiwọn àbẹ́ ìrántí ni àkọ́kọ́ ni wípé àwọn ẹni àwọn ìlú kọ́kọ́ fojú hàn ìyẹn ọba olúwo ló kọ́kọ́ fojú hàn gẹ́gẹ́ bí ẹrú fúlàní gẹ́gẹ́ bí ọmọ fúlàní ìdí ni pé gbogbo nǹkan tí fúlàní ń ṣe pátápátá ló dùn kábíyèsí yìí nínú nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ń gbà yẹn èmi náà wà nínú ẹni tó sọ wípé ká má bu ọba kankan ṣùgbọ́n ẹ rántí olówó iná ló kọ́kọ́ sọra ìdí ẹ́míà nígbà yẹn tó ní Láwàní lòun fẹ́ mọ wé àgbọ́dọ̀ pé ń lọ́ba mọ́ ẹ́míà ní ká mọ pé òun ṣe gbàgbé bákan náà nígbà tí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran tó pọ̀ jù olówó iná ló kọ́kọ́ lọ bá àwọn Fúlàní nígà wọn wọn wá sáàfin o ó lọ bá wọn nígà wọn olówó iná ló sọ wípé òun fẹ́ mílíọ̀nù mẹ́wàá fúlàní láti máa bọ̀ níwò òun fẹ́ kí wọ́n máa wá gbé níwò olówó náà ló sọ pé àwọn fúlàní tó wà nínú oko tó wà nígà kí wọ́n máa bọ̀ láàrin ìgboro gbogbo wa la mọ̀ wípé olówó ń fẹ́ ọ̀rẹ́ pẹ̀lú ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kò sí nǹkan tó burú ń ẹnikẹ́ni tó bá wù yàn lèèyàn lè dọ́rẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí n bá fẹ́ dọ́rẹ̀ẹ́ pẹ̀lú èèyàn ìyẹn lè sọ̀rí olóṣèlú wàá sọ̀rí olóṣèlú gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sí ẹni yẹn kì í ṣe láti fi tìpátìkùkù kó àwọn èèyàn àwọn èèyàn tó ń jọba lé lórí tàbí àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé ọ lẹ́yìn láti wá aṣẹ́gbẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìdí ni pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ̀gbà ẹlẹ́gbà nítòwú táyé kò wú Kẹ́hìndé èyí wù mí ò wù ọ́ ní ọ̀jẹ́ kọ́ ọmọ ìyá méjì ọ̀pá ọ̀pọ̀ fẹ́bìnrin kan ṣoṣo so ìyẹn ń lọ lọ́wọ́ ìyẹn lèmi tiẹ̀ fẹ́ kọ́mẹ̀ntì lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbé à ká wá bá yín kẹ̀ ìmọ̀ràn wo ni ẹ fẹ́ fún wa lórí ọ̀rọ̀ Yorùbá Nation because ẹ tẹ̀lé wa láti bẹ̀rẹ̀ n tá à ń ṣe kò ní túmọ̀ sí n tó wà lọ́kàn tí ni One Nation n tó wà lọ́kàn tí ni bẹ́ẹ̀ sì fẹ́ gba contract ń tó wà lọ́kàn tí ni bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe pọ̀ pẹ̀lú àwọn ará òkè ọya ìdí ni pé ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ rí náà ọba olúwo ni mo ń sọ o wípé àṣà àwọn àṣà àwọn ará òkè ọya ó dáa ju tiwa lọ ẹ láwọn ọba aládé tiwọn wọn kì í bínú ara wọn ṣùgbọ́n àwọn ọba aládé tiwa àwa máa bínú ara wa ọba mélòó lẹ́yìn kó mọ́ra àbí àwọn ọba tẹ́ ń gbá ní kúkú lójú àwọn ọba tẹ́ ń kó tọ́ọ̀gì lọ́nà nínú ìpàdé lọ́balọ́ba àwọn ọba tẹ́ ń gbìyànjú àti lékò lórí àgàmbi tí wọ́n ti jókòó àpẹẹrẹ wo lẹ́yìn fi lélẹ̀ kò sápẹẹrẹ kankan ẹ má jẹ́ kí n wá òpó lọ sílé olóró eléyìí tó wá jẹ́ pabambarì ìròyìn tó jẹ́ àgbọ́sọgbánù ni eléyìí tí mo wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ gangan ìyẹn níbi tí olúwo sọ wípé ọmọdé ló ń ṣe olóyè Sunday Igboho àti pàápàá ó kọ lẹ́tà ránṣẹ́ sí ajagunfẹ̀yìntì muhammadu buhari wípé òun ò mú sunday igbòho wá kí ló kí ló oríṣiríṣi headline ni àwọn oníwèé ìròyìn fún eléyìí tó wà ń bí olúwo of Iwo photo of sunday igbòho prostrating down to greet him write letter to buhari níbi oríṣiríṣi àwọn èèyàn ló sẹ̀ǹdẹ̀ picture yẹn sí mi níbi tí olóyè sunday igbòho ti dọ̀bálẹ̀ níwájú olúwo ọ̀nà méjì ni ìkan àwọn èèyàn rò pé photoshop ni ìkejì níbi tí olúwo ti bọ olóyè Sunday Ìgbòho lọ́wọ́ now still èmi sì lè pè ní propaganda torí pé olóyè Sunday Ìgbòho ti lọ sí palace olúwo rí kò ń ṣe lọ́dún yìí kò ń ṣe lọ́dún tó lọ lọ́dún díẹ̀ sẹ́yìn láti lọ kí olúwo láàfin lọ́dọ̀ tèmi possibility ń bẹ kó wípé picture ìgbà náà lolúwo mú jáde tó bá wá jẹ́ wípé picture tàsìkò yìí náà ni kí lè ròǹgbà tí kí lẹ̀yin rò lẹ́tà tí olúwo kọ ogun o kò ṣeé kà mí ò tiẹ̀ kà á fún yín ẹ̀yin náà máa padà rí tàbí kẹ́ tiẹ̀ ti rí gan-an Eh, ṣùgbọ́n nǹkan tí ọba adéwálé àkànbí sọ sínú ẹ̀ òun náà ni wípé bàbá orílẹ̀-èdè ni eh, bàbá orílẹ̀-èdè ni ajagunfẹ̀yìntì muhammadu buhari ó dẹ̀ gbọ́dọ̀ gba gbogbo nǹkan mọ́ra wípé òun ti bá olóyè Sunday Igboho sọ̀rọ̀ ó dẹ̀ ti gbà láti jọ̀wọ́ jíjà fún òmìnira ilẹ̀ yorùbá irọ́ wà òótọ́ ni àwọn tí ì fìdí ẹ̀ múlẹ̀ torí ó dìgbà tí olóyè Sunday Igboho bá sọ̀rọ̀ ká tó mọ̀ àwọn èèyàn kan sọ wípé ah, propaganda ni eh, ọ̀rọ̀ two thousand and eighteen ni àwọn tó yẹ òye ni o lẹ́tà tí wọ́n ẹ̀sẹ̀ kọ ni picture lè jẹ́ ti two thousand and eighteen tó yẹ bá yé àwọn tí wọ́n ń kọ́mẹ̀ntì dáadáa picture lè jẹ́ ti two thousand and eighteen fresh letter lélẹ́yìí tẹ́ ẹ̀ bá ti wo news àárọ̀ yìí ẹ lọ wo news náà olúwo ti kọ olúwo kọ lẹ́tà lẹ́tà tó olúwo kọ ó dá lérí ọ̀rọ̀ yorùbá nation àti one nation ó dẹ̀ ó dẹ̀ sọ kàtígóríkálì nínú lẹ́tà yẹn wípé kò sí nínú ọba aládé yorùbá tí ó fọwọ́ sí agitation tàbí tó fọwọ́ sí láti yà kúrò lára nàìjíríà ohun tí gbogbo àwọn dìrọ̀ mọ́ táwọn nígbàgbọ́ nínú ẹ̀ òun náà ni orílẹ̀-èdè kan ṣoṣo tí àwọn jọ wà yìí wípé kí ààrẹ kó dáríjìn olóyè Sunday Igboho wípé olóyè Sunday Igboho dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ pé àìbéèrè tàbí àìgbàmọ̀ràn ńlọ́fà tíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí fi ṣẹlẹ̀. Gbẹ́fìlà TV àwíkòkò lójú ọlọ́rọ̀.